محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته ومن الأسباب أيضا الانشغال بالمال والزوجة والأولاد يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم واعلموا أنما أموالكم وأولادكم فتنة سورة الأنفال ويقول عز وجل أعوذ بالله من الشيطان الرجيم زجنا للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب ومعنى هذه الآية أن حب هذه الأشياء وفي مقدمتها النساء والبنون إذا كان مقدما على طاعة الله ورسوله فإنه مستقبح مذموم صاحبه أما إن كان حب ذلك على وجهه الشرعي المعين على طاعة الله فهو محمود ممدوح صاحبه وقد قال النبي صلى الله عليه وآله وسلم حبب إلي من الدنيا النساء والطيب وجعل قرة عيني في الصلاة nínú àwọn àlàyé tí à ń bá bọ̀ nípa àwọn nǹkan tí máa ń ṣokùnfà lílẹ̀ ìgbàgbọ́ àbí dídínkù ìgbàgbọ́ nínú ẹ̀ ni al-inshighal kéèyàn ó máa kó àìrójú kéèyàn ó máa fòró kéèyàn ó máa dààmú bilmal lórí ọ̀rọ̀ owó sáà wàzáwùjà àbí nípa ìyàwó ìyàwó tó ti wà nù gbogbo ìgbà kódà àwọn lè má rí ọmọ gálásí gan kí ló dé àwọn ojókòó tí àwọn òní. wal awlad àbí ọ̀rọ̀ ọmọ àwọn ọmọ àwọn ọmọ àwọn ọmọ orí ọmọ ni orí ọmọ ni débi pé yóò tún wá gbàgbé ọlọ́nga. yaqulu azza wa ọlọ́run ọba ọba dẹ́dà wa ń sọ fún anú al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir ọlọ́run ni wa'lamu ẹ lọ mà dájú o ànámà amúhálùkù dájúdájú àwọn ọmọ yín wà àwòlá àwọn dúkìá yín amúhál jámù máàlì almal kìí ṣe owó nìkan ló ń jẹ máàlì máàlù òun náà ní dúkìá owó wà ń bẹ ilé tó kọ́ wà nínú àmúhálì rẹ ọkọ̀ tó ń lò nínú àmúhálì kódà tó bá pẹ́ ayé ìgbà tí wọ́n ní ẹrú ni àwọn ẹrú rẹ̀ náà nínú amúwáì ọlọ́run ní wà álámù ẹ lọ mọ̀ wípé annama àmúwá àmúwá lukum dájúdájú àwọn dúkìá yín wa àwòládùkùn àti àwọn ọmọ yín o fitna fitna ni wọ́n jẹ́ fún yín o. wa ọlọ́run tún sọ láàyè ibòmíì náà al ọlọ́ni zuyina linnas àwọn ọlọ́run la ṣe lọ́ṣọ̀ọ́ fún gbogbo ẹni tó bá ti ń jẹyàn kí ni nǹkan tá a ṣe lọ́ṣọ̀ọ́ fún gbogbo ọmọ nìyàn hubbu shahawat min an-nisa kéèyàn máa nífẹ̀ẹ́ obìnrin fitra ni kẹ́nìkan bóun ṣe wáyé wọn ò láìkí obìnrin lá ntọ́ yẹn ó ta ko àdámọ́ ṣùgbọ́n fífẹ́ràn obìnrin lérí ìlànà wo òun lábẹ́rẹ̀ lọ́wọ́ rẹ̀ tẹ́gbẹ́ lórí ìlànà ẹ̀ṣẹ̀ yóò máa já ṣẹṣẹ̀ ṣùgbọ́n lórí ìlànà ṣẹ̀ríà bọ́lọ̀ ń ṣe gbé kalẹ̀ ó ti wà nínú ìtọ́lọ̀ ń dá ọmọ ẹ̀dá ọ̀nìyàmá zuyina linnas àwa la ṣe lọ́sọ̀ọ́ fún àwọn ènìyàn hubu shahawat minan nisa ìfẹ́ adùn pé mo fẹ́ níyàwó èmi náà fẹ́ lóbẹ̀ẹ́ walbanin bẹ́ẹ̀ bá lóbìnrin tán ah, ká bímọ kódà kìí ṣe ibnu walbanin kéèyàn ó bímọ tọ́pọ̀ ẹ̀mí máa ń fẹ́ eléyìí ọmọ rẹ̀ náà eléyìí ọmọ rẹ̀ náà eléyìí ṣẹ́túnrẹ́ yìí tẹ̀ ń wú lọ́kàn ọmọ rẹ̀ náà ẹ̀mí máa ń nífẹ̀ẹ́ sí. walqanatir àti pẹpẹ ọrọ̀ almuqantarati mina dhahabi èyí tí góòlù sodo síbẹ̀ wàlfíìdọ̀ àti fàdákà wàlxẹ́ìl almusawama àwọn ẹṣin almusawama òun náà làwọn ẹṣin téèyàn ń dà jẹ àwọn ẹṣin tó yẹ pé ọkàn ní wọn ni yóò kó wọn láàárọ̀ yóò kó wọn wá lálẹ́ yóò tún gùn wọ́n gbogbo ẹ̀ ló ti lámì lára oríṣiríṣi kọ́lọ̀ àpèjúwe ìlú dà gẹ́gẹ́ bíi cars sísìn ẹ̀mí máa fẹ̀ wal an'am ọlọ́run fi ìfẹ́ yẹn sẹ́mi èèyàn kéèyàn oní al an'am al an'am ràkúnmí màálù ewúrẹ́ àgùntàn gbogbo nǹkan yẹn kéèyàn tún lọ́gbà rẹ̀ ẹ̀mí máa fẹ́ wal harth oko kéèyàn ní nǹkan ọ̀gbìn oko ráìsì lọ oko ẹ̀wà lọ oko ápù lọ oko gbá oko àwò lọ kòkó náà lọ tí wọ́n bá bí yẹn pé sọ́ọ̀fẹ́ gbogbo yẹn àmà fẹ́ o ọlọ́run ní àwa la ṣe lọ́sọ̀ọ́ ọlọ́run ní ṣùgbọ́n bó ṣe wá rí wọn o dhalika mata'ul hayatid dunya gbogbo ẹ̀ náà ìgbádùn ayé yìí náà ló wà èyí tó bá fi ṣe tọ́lọ́hún nínú gbogbo àwọn nǹkan nínú obìnrin nínú ọmọ nínú dúkìá nínú nǹkan oko èyí tó o bá mú ìwọ tọlọ́run jáde ńbẹ̀ tó o darí ẹ̀ sí di tọlọ́run níbi àwọn nǹkan yẹn ònìkan lè wúlò fún yàrá kìá ṣùgbọ́n gbogbo o ṣe fẹ́ràn rẹ̀ kókókókó ká máa kójọ yẹn náà dhalika mata'ul hayatid dunya àádùn ilé ayé yìí nìkan náà lóbi jẹ́ pé tẹ bá rẹ̀ ń tó fi ilé ayé lẹ̀ ń ò ní sin ọkọ rẹ̀ mọ́ ẹlòmíì ọkọ rẹ̀ mí bẹ̀rẹ̀ pé ẹ̀ẹ̀kan lọ́dún ni máa ń lò ó níbi tí máa ń gbọ́kàn yẹn lọ special car ni sùnwọ́n ọjọ́ tó bá fààyè lẹ̀ àwọn ìgbẹ́jọ kọ́ kí ọkọ̀ yẹn kọ́ kílẹ̀ bẹ́ẹ̀ fi abẹ́ lọ fi kó gìdá náà ọ̀pá dùn so because òun kọ́ lọ́ra kò lè mọ iye wọ́n máa gbé káàkiri so òun ò sì lè sí mọ́ tán bá lọ sí sínú sàárè mọ́ àwọn yòó wù ú jọ́kejì ọlọ́run ní gbogbo ẹ̀ màtá olùhàyà ti dùn mí ìgbádùn ayé yìí kànáà wàlọ́hu ọlọ́run ni ẹ lọ́ba pé ọlọ́run tó dá yín ti ń bá yín sọ̀rọ̀ ayindahu husnul ma'abe ọ̀dọ̀ ọlọ́run ni ìsẹ́rípa dáadáa ní téèyàn máa dé bá téèyàn nítọ̀ bá a bá wá lọ tá a lọ tá a lọ alimọ́rìjáàrò ibi téèyàn ó padà wá sẹ́rí sí tó dáa jù ọ̀dọ̀ ọlọ́run ló wà gbogbo yẹn kọ́ lọ́kọ́sọ gbogbo nǹkan yẹn náà ó padà fi rẹ̀ àfẹ̀yí tó bá lò láti fi wojú rẹ ọlọ́run ọkọ lọ́lọ́run fún ọ ni ó lò ó láti fi wojú rẹ ọlọ́run ọmọ lọ́lọ́run fún ọ ni ọ̀tọ́ wọn sójú ọ̀nà tọ́lọ́run obìnrin lọ́lọ́run fún ọ ni ó sojúṣe rẹ gẹ́gẹ́ bí mùsùlùmí lórí àwọn ìyàwó rẹ ẹ́n ó ṣe wọ́n ní olùsìn lọ́hùn ó ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀sìn ó dáàbò bo hashima wọn ìjọba lọ ẹrùdù ìyàwó rẹ ó dáàbò bo ọ̀hàjábà wọn ó ṣe wọ́n lójú kòkòrò alàlìjábì shar'i wọ́n múra bọ́lọ̀ ṣe fẹ́ àṣeyọrí ńlá ni fọkùnrin kíyàwó èèyàn jẹ́ muhajjaba bihijabin shar'i bimaana kelma tòní máa fi yàyàn lẹ́nu lẹ́nu abáàlẹ́ lomi ìdíje fisanfisan ẹ lọ wòyàwó ẹ̀ ah, yóò ṣèyàn lè mà tọ́lọ́n bá wà fákọ́ èèyàn tó fi yàn ṣe kò ń gẹ́ torí pé eléyìí náà àánú ọlọ́ọ̀ni o ẹlòmíì fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n pampangíìrì omi òun ni lọ́fẹ́ ẹ ṣe ẹ máa lò jáàbù jáàbù ṣé ṣé òun ti wá di kékeré tí ó máa sọ ni ṣùgbọ́n kéèyàn ó níyàwó kó ń lo hijabu ṣẹ́rẹ́ẹ́ máa niqab orí ńlá ni lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala tọ́lọ́mbà sí tó wà fọkùnrin yẹn lórí ẹ̀ nínú àwọn oore tó ń bẹ níbi hubbu shawad nípa tó bẹ̀rẹ̀ nìyẹn bẹ́ẹ̀ bá láwọn obìnrin tó bá rí yẹn ṣe lórí wọn àdánwò ni ọlọ́run sọ pé dálíkà mata'ul hayati dunya wa ma'na hadhihi al-aya ìtumọ̀ aya yìí àtẹ̀yí tó ṣáájú anna hubba hadhihi al-ashya'a anna hubba hadhihi al-ashya'i ó ní pé dájúdájú ìfẹ́ gbogbo àwọn nǹkan tá a sọ yìí wa fi muqaddimatiha an-nisa'u wal-banun èyí tó ṣe pé èyí tó ṣáájú rẹ̀ gan tọ́lọ́run fi ṣáájú òun náà ni ìfẹ́ obìnrin ìfẹ́ ọmọ idha kana muqaddaman ala ta'ati Allahi wa rasulihi ntọ́lọ́run sọ fún aláìyí ni pé tó bá lọ jẹ́ pé a lọ gbé ìfẹ́ obìnrin ìfẹ́ ọmọ àfisàkọ́kọ́ ju ìfẹ́ ọlọ́run àtòjúṣe lọ fàáyínàwó mustaqbahun pé irú ìṣesí báyìí ìṣesí tó burú jáì nílẹ̀ kọ́bẹ̀ẹ́ mustaqbahu madmumun sahibu ẹni tó bá nírú ìṣesí báyìí lọ́wọ́ ẹni èbú ni o tó ṣe wípé ó gbọ́lá fún obìnrin rẹ̀ ó gbọ́lá fún ọmọ ju ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ lọ anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ni la yu'minu ahadukum hatta akuna ahabba ilayhi min walidihi wa waladihi wa nasi anábì ni ẹ̀ tí lè di onígbàgbọ́ òdodo tòótọ́ ó dìgbà tó bá ṣe pé èmi lẹ nífẹ̀ẹ́ sí ju ara yín lọ ju àwọn òbí yín lọ ju ọmọ yín lọ ju gbogbo èèyàn lọ àfọwọ́ Ali àfọwọ́ Umar bin Khattab radiyallahu anhu ó ní ya Rasulullah innaka ahabba an-nas ilayya illa nafsi ìwọ ni mo nífẹ̀ẹ́ sí jù tí ìbá ṣe pé àti gbọ́ pé kéèyàn má tún nífẹ̀ẹ́ ẹlòmíì ju ẹ̀mí ara èèyàn lọ ni lẹ́yìn ẹ̀mí mi ìwọ mo tún nífẹ̀ẹ́ sí jùlọ anábì ni òtí ìdónígbàgbọ́ rẹ̀ hátà àkúnà àhábà ilé ìkàmì nafsi ó dìgbà tó bá tún nífẹ̀ẹ́ sí mi anábì ju ẹ̀mí rẹ̀ lọ lójú ẹsẹ̀ àfáwọn ọmọ mo nífẹ̀ẹ́ sí anábì ju ẹ̀mí mi anábì ní àlẹ́ àmì àmì nàám anábì ní nísinsìnyí sòyẹn túmọ̀ sí wípé tí èèyàn bá ti lè nífẹ̀ẹ́ ànábì èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run èèyàn nífẹ̀ẹ́ ànábì ju gbogbo nǹkan lọ àti tẹ̀ láṣẹ ọlọ́run àti tẹ̀lé súnà ànábì yóò dìrọ̀ máa kíyèsí tí wọ́n bá polongo súnà ànábì fẹ́nìkan tí ò bá ṣe nǹkan kan ti wọ́ nípa ìfẹ́ tó lò ní sànàbì ẹ̀ ní rẹ́nìkan tó nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam délẹ̀ nínú ẹ̀mí rẹ̀ tí wọ́n wá ní nǹkan kan súnà ni kò ní béèrè pé ẹ̀ sítẹ̀yìn ọba ṣe ṣé kì sọ̀rọ̀ yẹn lá sunnatu rasul nítorí pé ẹni tá a bá nífẹ̀ẹ́ àfẹ́ máa ń fi ìṣesí iwájú ọ̀tẹ̀ lénìí n ti ń jẹ́sẹ̀ mi ayé ọmọnìyàn èèyàn ó gbúdọ̀ ní mọ́dẹ́lì kò pọ́sibù kọ́ ọmọlẹ́ni tó ń fi ṣẹ̀ṣẹ̀ jọ ẹlòmíì ọ̀kan náà àwọn olórin òní ọmọ sọ̀rọ̀ bíi tiẹ̀ yóò ọmọ ṣe bíi tiẹ̀ ẹlòmíì àwọn bọ́ọ̀lù yóò fi ṣe síjọ tiẹ̀ béèyàn fẹ́ wọṣọ ọ̀ lẹ́nìkan tó fi jọ ẹlòmíì wọṣọ òun fẹ́ wọ bí agbádá alájà àgbà òun fẹ́ wọ agbádá bíi làkúkúlàlà bíi kọ̀lẹ́ntì òun fẹ́ gẹrun kìnnì kan ara àwọn kan sìn wọ́n fa ẹgbẹ́ bíi wọ́n fa ẹgbẹ́ bíi wọ́n wàá fi àárín orí nìkan lẹ̀ subhanallah sẹ́yìn pẹ́ yẹ kó tìyàn lójú ṣùgbọ́n kò ní tì wọ́n lójú because wọ́n ní model kan tóun náà máa ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ jọ wọ́n dẹ̀ bìlífù pé ẹni yẹn ẹni pàtàkì ni ní mọ̀jálù jàìléyà so ojú ọ̀wá ní tì wọ́n láti lè jẹ́ káwọn náà dírẹ́sì báyìí ẹ rí ọkùnrin tí yóò dirun yóò fi ẹtí sétí ó ti ní ẹni kódìwà kan ti wà fún kódìwà tó ṣe yí à ó ti wà fún tí ó kọ́ sí ẹ rí i pé tó bá múra báyẹn kò ní béèrè pé ẹ̀ ń ṣe ní sọ̀rọ̀ yẹn ni ìfẹ́ tó ní sí òkóṣà tí ń dirun àbí ọ̀mọ́kàṣì tó fi yẹtí etí ìfẹ́ tó ní sí àwọn bọ́ọ̀lù yẹn òní yóò gba ẹ̀mí rẹ̀ tó ní òfin máa gẹrun ó ń dirun báwọn náà ṣe ń dirun yóò mọ̀ fi yẹtí etí ẹ wá ní rí mùnáfìkì rẹ̀ nígbà tí wọ́n bá sọ pé wọ́n á béèrè ẹ̀dá kan ládàá wò ló wà ń bẹ̀ <laughs> kò ní béèrè ni yóò máa ṣe tatawu'iyya tinútinú tọkàntọkàn sùmọ́jọ́ tí wọ́n bá ní sunna anabi sallallahu alaihi wasallam ká dáhùn gbà sí kí sòkòtò àwọn ọmọ gbálẹ̀ yóò ní sétèèyàn bá ṣe sèréyàn yẹn wọnà. hadha yadullu ala miqdari mahabbati rasul fi qalbihi. ìyẹn o simple arithmetic bẹ́ẹ̀ bá ti rẹ́ nìkan tá polongo sunna tọ́takò lẹ́mìí tó lóun ò ní í ṣe ẹbí léèrè pé ṣèbí súnà kan ló ń ṣe bó ṣe wà yìí béèyàn bá ti ṣe kan èèyàn ó ṣe mọ́ ó yẹ kójú ó tìyàn tọkùnrin bá di òun ah, láìsọ oníṣàbò ṣùgbọ́n òní tì torí pé ti ní mọ́dẹ́lì kan ó ti ní kódó wá sẹ́yé àkàn tó ń kọ́ sí bẹ́ẹ̀ náà ni ẹwà àwọn ọmọ tí wọ́n ń gẹrun sí àárín orí nìkan fáà àfọwọ́ Umar ibn Khattab radiyallahu anhu wọn bẹ bá ríru àwọn èèyàn bá ẹgbẹ́ wọn lórí o torí pé Májúsì ni wọn àwọn tá ń bọ ọ̀nà náà ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ wo gbogbo àwọn ọlọ́kadà wọ́n ti ń dẹrùn ẹ wo gbogbo àwọn ọmọ asúnṣe náà wọ́n ń ṣe ọmọ bẹ́ẹ̀ ṣùgbọ́n làákàyè sọ wípé kò dáa àmọ́ nítorí ẹni tó ń ṣe tí wọ́n nífẹ̀ẹ́ sí yẹn wọn ò ní rí àìda nǹkan abẹ́ni tí ń tẹ ṣòkòtò mọ́lẹ̀ tí ṣòkòtò jábọ́ ń díẹ̀ akiliyan lákàyè náà sọ fún yàn pé kò dáa ṣùgbọ́n sáwọn èèyàn torí ẹ̀ fi sílẹ̀ là nítorí pé wọ́n ti ní àríkọ́ṣe kan tí wọ́n ń wò tí ṣòkòtò máa jábọ́ díẹ̀ náà ẹ wà ra ọmọ secondary schools ọmọ gss one gss two wọ́n wà gbé belt gbogbo pátá yóò jáde báyìí ọmọ gss one gss two léyìí tó ń túmọ̀ sí pé nǹkan yẹn ò dáa àmọ́ wọ́n ti láwọn kan tí wọ́n ń wò níwájú táwọn yẹn náà máa ń ṣe bẹ́ẹ̀ so tó bá lè rí bẹ́ẹ̀ tẹ́ bá lè mú kúdùwà ṣẹ̀tọ̀ níyà táwọn yẹn tó fi ń ṣe fáàrí ẹ rí ọmọ obìnrin ó lè wọṣọ ọ̀wọ̀kuwọ̀ jáde kàrà tó yẹ kójú ó tì í ojú ò ní tì í torí pé ó ti lẹ́nìkan tí máa ń dírẹ́sì báyẹn náà tó náà fẹ́ dàbí tiẹ̀ so tí ẹni tó ń tẹ̀lé lánàá èso tójú ọ̀bá ti lè tì í kí ló wá dé tójú fi ń tiwọ́ erékò ń tẹ̀lé ìlànà súnà nàbí sallallahu alaihi wasallam nítorí pé tó o bá tẹ̀lé yàtọ̀ sí pé yóò fi àpọ́nlé sí ọlá ó tún gbalada pẹ̀lú ọlọ́run subhanahu wa ta'ala ó tún wà ní zumuratu ó wà pẹ̀lú anabi sallallahu alaihi wasallam almaru ma'a ahab bàtà bẹ́ẹ̀ lọ́wọ́ anabi pé òun fẹ́ wà pẹ̀lú anabi inú àlìjẹ́nà anabi ní almaru ma'a man ahab ọmọnìyàn yóò máa bẹ pẹ̀lú ẹni tó bá nífẹ̀ẹ́ sí jù lọ jọ́gbẹ́dàlùkìyàmọ́ so o ti mọ ẹni tí wọ́n wà pẹ̀lú ẹ̀ àwọn tó ń gẹrun kìíní tó àwọn ló nífẹ̀ẹ́ sí jùlọ tó ṣàrù máa hùn á kó ọjọ́ papọ̀ pẹ̀lú wọn hmm? ẹlòmíì Michael Jackson ẹlòmíì Bob Marley òun ni wọn ó kó ọ papọ̀ àwọn olórin àwọn bọ́ọ̀lù ẹni tó bá sì jẹ́ pé súnà tànàbì ló yàn láàyò súnà tànàbì bọ́ọ̀ bá lọ́ọ̀ dánú gbọ̀n sí súnà àwọn kan náà ni máa gbẹ́rùn gbọ̀n bọ́ọ̀ bá ṣe súnà kan ó ṣe mẹ́rin sunnatu tabarruj wa sufur sunnatu ibilisiya sunna kan ni fífi òwò ara lẹ̀ sísí gbogbo ara lẹ̀ sísàfihàn ọ̀ṣọ́ sunna kan ni sunna ti ṣe tán ṣùgbọ́n tójú ọba fi lè ti ẹni tó ń lo ìlànà èṣù títún lọ ń gbòòrò títún sọ̀jìká títún soge kí ló dé tójú fẹ́ tì í wọ tó tẹ̀láṣẹ ọlọ́run níbà anabi sallallahu alaihi wasallam so ìdí nìyí tó fi wípé ìfẹ́ anabi sallallahu alaihi wasallam bó bá ṣe rí lẹ́mìí èèyàn ni ó dìtà mi bí súnà ó ṣe ọ̀rùn fún yàn ló fi pé ahlu sunna um ahlu rasul sallallahu alaihi wasallam alùsùnà àwọn gan ni wọ́n kángun sànàbì jù sallallahu alaihi wasallam tó gbé wọn ò ní gbọ́ kànábì ṣe nǹkan báyìí nǹkan yẹn náà wọ́n wò wọ́n ṣe ànábì ni ẹ̀sìn báyìí wọ́n wò wọ́n ṣe ṣùgbọ́n ẹ̀rẹ́ lòmíì ẹ̀rẹ́ ah, bàbá ṣeré sáàsì mí ni egbò ni owó gan ló ṣe tọ́ka sí kàtó ṣe ní sunna ànábì sallallahu alaihi wasallam أما إن كان حب ذلك على وجهه الشرعي المعين ثم تبقى يقول obìnrin owó dúkìá ọmọ téèyàn bá nífẹ̀ẹ́ nǹkan yìí àlàwájì àṣẹrí ní ọ̀nà tó bófin ọlọ́run mu alimuayan tá a ti sàdáyẹn rí wọn ni àlàtọ̀ àti lá tó ṣe pé gbogbo ẹ̀ náà ojú ìlànà tọlọ́run náà ni gbogbo òfẹ́ téèyàn ní sáwọn nǹkan yìí fàwọn mahmudun irú nǹkan báyìí nǹkan tó ṣe wípé tó dáa ni nǹkan nǹkan ẹ̀yìn ni mamduhun sahibu ẹni tó bá dínú òṣìṣẹ́ báyìí lára ẹni tá à ń kan sára sí lóòótọ́ fẹ́ràn owó lóòótọ́ fẹ́ràn obìnrin lóòótọ́ fẹ́ràn ṣùgbọ́n ìfẹ́ yẹn kò fi ṣe àkọ́kọ́ lérí ìfẹ́ tọ́lọ́run àti ìṣẹ́ rẹ̀ ó fẹ́ràn obìnrin níbàámu sí ọ̀nà tẹ̀sìn fi ní ká fẹ́ràn obìnrin pàápàá jùlọ ìmọ̀ òbí wa ìyá wa àǹtí wa àbúrò wa ìyàwó wa ọmọ wa lóbìnrin islam sọ gbèdéke ìfẹ́ wọn ó ṣàlàyé fún wa. ọ̀kọ̀dọ̀kọ́lá nàbí sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run bá tí ká ìgbẹ́lọ́run bá ń bẹ fún sọ wípé hubbiba ilayya mina dunya ọlọ́run fi ìfẹ́ àwọn nǹkan tó ń bọ̀ yìí sí mi lẹ́mìí nínú ilé ayé yìí o ọlọ́run pé kí n nífẹ̀ẹ́ àwọn nǹkan yìí kí ni nǹkan náà an-nisa anabi sallallahu sallam ọlọ́run fi ìfẹ́ obìnrin mo nífẹ̀ẹ́ obìnrin wàtíìb àti lọ́fíńdà ní nífẹ̀ẹ́ obìnrin tí Ànábì nífẹ̀ẹ́ obìnrin ala wajihi ala wajihi ash-shar'i èyí ṣe pé obìnrin wa lọ káàní bá máa wo obìnrin olóbìnrin ara ara láà kì í ṣe túmọ̀ ẹ̀nìyẹn o gba ọjà ti dàtí wọn lánàá náà nífẹ̀ẹ́ láà láà haṣa Ànábì obìnrin olóbìnrin Ànábì tẹjúmọ́ obìnrin olóbìnrin Ànábì ìrànjúmọ́ obìnrin olóbìnrin kò sí nínú ṣíṣe anabi sallallahu alaihi wasallam anabi ní inni la usahibu nisa èmi ìbò obìnrin lọ́wọ́ lóbìnrin mà gbé dáná bíbá lọ́lọ́run fìfẹ́ obìnrin sí mi lọ́kàn ìfẹ́ obìnrin wọn á gbàgbọ́ yí rẹ̀ lórí bánabi ṣe ń bá àwọn ìyàwó rẹ̀ lò sallallahu alaihi wasallam bánabi ṣe ń ṣe kí ni òbí ṣe ń bá àwọn ìyàwó rẹ̀ lò ànábì ṣe ẹjọ́ ìfẹ́ àwọn ìyàwó rẹ̀ pé orí yín fẹ́ burú ni lá ànábì ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ọkùnrin wa bá àwọn ìyàwó tí yín máa ta nínú ilé lónìí àwọn ìyàwó tó bímọ fún tí tí wọ́n bá wá ta bí abọ́ ta ló ta ní àbọ̀n tí ó bọ̀ sí. tí o ra kòbókò nulẹ̀ fáwọn ìyàwó ànàdá lọ́wọ́ ọdún máa ń ná àwọn ìyàwó ẹni irú ẹni yẹn ànábì ní laysa ulaika min khiyarikum anábì láwọn ènìyàn wọn ò sí nínú àwọn ẹni dáadáa nínú yín àwọn obìnrin kan wọn kóra wọn jọ wọn lọ bá anabi sàlọ sàlá wọn nílò anabi àwọn ọkọ wa ti bẹ́ẹ̀ náà wà pa o nínà níbi ìbára anabi ni ah, àwọn ìtukọ̀ yín yẹn lẹ́yìísú lẹ́yìísá òlà ayíká min khiyari àwọn yẹn ò sí nínú àwọn ẹni rẹ̀ nù yín torí pa anabi sallallahu alaihi wasallam anabi ní kó yé wípé khayrukum khayrukum lè nìsa èyí wa ana khayrukum lin nisa'i anábì láwọn tó dáa jù tá a fi mọ̀ pé èèyàn rí lọkùnrin á wo bó o ṣe ń ṣe pẹ̀lú ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ bá ti rọ́kùnrin tó dáa sáwọn ìyàwó rẹ̀ àbí síyàwó ẹ̀ ẹ̀ mà pẹ́ nìyẹn náà ó dáa sáwọn yẹn ṣùgbọ́n tó o bá dáa sí gbogbo àwọn yẹn ń ta tó o bá wọlé o ti fẹ́ẹ́ fi ṣe fọ́yàwó lójú anábì lóye sí yẹn dáadáa anábì lémi ni mo dáa jù sáwọn obìnrin sallallahu alaihi wasallam. alayhi wa alihi wa sallam àpẹẹrẹ so eléyìí ni ma pé ọlọ́run fi ìfẹ́ àwọn obìnrin nínú ìfẹ́ tánàbí ní sóbìnrin pé ànábì máa ń àwọn obìnrin ànábì da obìnrin láàmú kí fìtínà wọn ànábì wà lórí ìrìn àjò kan àwọn obìnrin náà wọ́n jọ ń rìnrìn àjò àwọn obìnrin wà ń bẹ̀ ẹnìkan wọn wà ń bẹ̀ wọ́n ń pè ní anjasha ní orúkọ ẹni sàn karama obìnrin anabi ni ruwaidak hmm? anabi pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ yẹ anjẹsà eh? rifkon bilkawarir anabi ni ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ẹgò yìí àwọn wo ni go they are fragile fragile nìkan tó yẹ kó tó bá sì sì bọ́ọ̀lẹ̀ yóò fọ́ anabi pa àwọn obìnrin kọwarir ọba ti ṣe wọ́n ju ọfẹ́ kó wàhálà bá wọn nìyẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹlẹ́mìnira ah, ẹ̀ obìnrin yẹn ti bàjẹ́ ẹ̀ eh, kéèyàn máa kẹ́ wọn ẹ̀ eh, kìnìkan lójú wọn bàjẹ́ báyẹn gbẹnu ẹ̀ sàn ànábì ní ká kẹ́ wọn. Hmm? ìwọ àti ìyàwó rẹ̀ ń lọ ṣẹ́ẹ̀tì lọ ń tẹ̀ ìyàwó di báàgì ẹ̀ ń travel ìyàwó di báàgì lórí ọfà méjì lọ́wọ́ ó tó pamọ́ lẹ́yìn àbú ẹ̀ ràn mí lọ́wọ́ lóde ìwọ́kọ́ ló di ẹrù mi ò di ẹrù kankan tèmi ò ṣẹ́ẹ̀tì mi nìkan ni so ó yìí ṣe ní ni o ta lẹni tí ó dì mọ́rí tí ó fà lẹ́yìn àfa ìwúlẹ̀ lẹ́rù gbà ah, ẹlẹ́hàlẹ́ á pọ́nlé tó bẹ́ẹ̀ ni ọlọ́run ló pọ́n wọn lé ọlọ́run ló pọ́n wọn lé wọn á kẹlẹ̀ ó jí láàárọ̀ wọ́n pọn omi inú ilé falafala láti jí lásùnbà tí ó sì kàǹgà lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn kọ́kọ́ pọn omi ilé fáwọn ìyàwó rẹ̀ gbogbo àwọn nǹkan yẹn nínú àwọn dáadáa tọ́lọ́n fi ròyìn ànábì sallallahu alaihi wa sallam tọ́yẹ káwa náà òfin ìyá ń jà àwọn obìnrin nílé ọkọ wọn lẹ́nu ẹ jẹ́ ká fi ẹwà yẹn hàn ayé pé Islam ló kọ́ wa lẹ́kọ̀ọ́ bí yẹn ti tọ́jú obìnrin ṣùgbọ́n ọ̀dọ́ ọjọ́ àfáàná èmi ń lo ìlú rádaràdà ló ń lo ìyàwó ẹ̀ gbogbo ẹsẹ̀ ìyàwó ti là gbogbo ẹ ti yí gbogbo ẹ ti rí ó ti di dídà pátá gbogbo yorùbá bá ti ká mọ lára tán la àgùdọ̀ ṣàánú àwọn obìnrin àgùdọ̀ kẹ́ wọn ńlá tó ju agbára wọn bọ̀ wọn lọ́rùn tá sì rí pé nǹkan kan fẹ́ ju agbára wọn lọ ká ṣàánú wọn ká ràn wọn lọ́wọ́ lẹ́nu. wájú ila qurratu ayni fi salat anabi sallallahu alayhi wa sallam anabi ni ọlọ́run fi ìtutù ojú mi síbi ìrun kíkí ìyẹn tó mọ̀ pé táwọn ẹbí bá ti lọ kírun báyìí ọkàn náà bí máa ń balẹ̀ lásìkò ọ̀run bá ti tó níbo ni ètùtù ojú tiẹ̀ wà tẹ̀lé ibi bọ́ọ̀lù tó bá ti wo bọ́ọ̀lù ara rẹ̀ ò ní balẹ̀ tó bá ti wo fíìmù ara rẹ̀ ò ní balẹ̀ ẹ́ wọ̀jú ilá kurat ainik fil aflam muhammad rasul ju ilà kurat aini fi ibi tí ìfọkànbalẹ̀ ti máa ń wà fún anabi fún bá ti ń kẹrin wa kathiru minan nas ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lé ní yansaku wàrọ̀ azawja wọ́n máa ṣe gọ̀ọ́gọ̀ọ́gọ̀ọ́gọ̀ tẹ̀lé ìyàwó wọn lẹ́yìn fil muharramat kódà níbi àwọn nǹkan tó lọ ń ṣe léwọ̀ bàbá alágbájá ẹ̀yin náà lọ gbowó ẹ lọ gbowó bàbá àjẹwò gbogbo àwọn ẹgbẹ́ yín ló ti gbà aráàmù ni kí ni ara ṣèbí tẹ bá ń sọ nígbà yìí bá sọ bẹ́ẹ̀ nìkan lóòótọ́ wọn náà bá gbẹnu tẹ̀lé lẹ́yìn wọn lọ gba owó èlé owó rìbá yóò ní lóòótọ́ ọlọ́run ọ̀fẹ́ ṣùgbọ́n wọn mọ̀ pé aláàánú mi lọ jẹ́ o lè fún mi ní mọ̀nà kan kí n má tẹ̀lé lóòótọ́ àti gbọ́ níwáàsí pé aráàmù ni àmọ́ ipò tó wà nínú ẹ̀mí mi ọlọ́run ṣọ́ láti dá fún mi ńlọ́wọ́ á ní ọ tẹ̀lé lọ jẹ́ aráàmù irú àwọn ìfẹ́ èèyàn Islam ó lòdì sí ọ. wàyànsáàk wàrọ al-awlad ọkùnrin nígbà míì yọ orí ọmọ ni torí ọmọ ni torí ọmọ ni mùsẹ́gìlà àǹtọ̀ àti là kódà torí ọmọ torí ọmọ torí ọmọ kò ní ráàyè ṣètọ́lọ́ mọ́ ọ̀rọ̀ àwọn ọmọ yìí náà ni ẹ̀ ẹ̀ nígbà tí wọ́n jẹ àwọn ọmọ náà kò ní ráàyè kírun kò ráàyè ṣètọ́lọ́ mọ́. wàkùrùkọ́lẹ̀ nàbí sallallahu alayhi wa sallam òṣìṣẹ́ ọlọ́run bá sọ pé aliwaladu mọ̀sínà mọ̀jìbínà mọ̀jìhílà mọ̀bùkílà àwọn ọmọ tẹ́ ẹ rí yẹn mọ̀sínà a máa dẹ ìbànújẹ́ sí yàn tí ìfẹ́ ọmọ bá pọ̀ jù mọ̀jìbínà aṣọ ni di japan ojo mọ̀jìhílà ó lè sọ̀yàn dáláì mọ̀kan kí èèyàn mẹ́rin ní màláyé orí ọ̀rọ̀ ọmọ ọmọ ọmọ wà mọ̀bùkílà aṣọ̀yàn dáhùn owó tó ẹ̀kọ́ ọ̀nà tó jẹ́ ọ̀nà lọ àti ilé yọ̀ọ̀sà káyọ̀ká ìwọ ọmọ yìí nìsín tàbákò wọn ẹ̀rù. káwọlù o mùbùkílà ìtumọ̀ mùbùkílà oní ìdá àrọ́dàlẹ̀ insan an yunfiqa fi sabilillah tọ́mọ ènìyàn bá fẹ́ náwó tó ọ̀nà ọlọ́run báyìí zakara shaytanu bi awladihi ètò ọba àwọn létí àwọn ọmọ rẹ̀ máa ń bẹ ń lé wọn ní ẹja sójú ọ̀nà ọlọ́run a ní di fifty thousand naira ó dẹ̀ ní ten thousand lọ́wọ́ ó ti yọ five thousand jáde ṣètọ́ náà wà lọ́wọ́ wọn máa gbàgbé ni ọmọ ilé délé kọ́mọ kan ó nílò ṣé mo rí sẹ́ǹjì five hundred naira yóò bá tún sẹ́nu five hundred yóò fi two hundred naira lẹ̀ fàyàkú ṣètò ọ̀nà ó sọ fún wípé àwòládì òun àmọ́ rò pé àwọn ọmọ mi àhákòbìl mẹ́ẹ̀lì wọ́n ní bùkátà sówó pọ̀ àwọn ẹlẹ́tọ̀ sówó òbùkí ìlàún jẹ́ ń sẹ́ owó ń fún wọn yàtàjú na ó mi báàdì torí pé tí mi ò bá tiẹ̀ sí láyé mọ́ wọn ò ní bùkátà sówó fàyàbùkálù àni infaq fi sabilillah yóò wà mọ́ torí investment n tó ń tẹ̀ ń ṣẹlẹ̀ nìyẹn bẹ́ẹ̀ bá lọ bẹ́ẹ̀ lómi ìgbẹ́ dàpọ̀ ara mi lọ́wọ́ kò sówó ohun tó ní òṣòwò yẹn àjọ fifty thousand ló ń dá lọ́sẹ̀sẹ̀ n tó sọ pé kò sówó yẹn owó tó fẹ́ fi dájọ yẹn ò tí ì pé so kò lè fẹ́ anybody nígbà ọba dájọ fifty thousand tán n tó bá wa yọ tí nǹkan ọba sì yọ ọ parí fifty thousand tí wọ́n ń dá lọ́sẹ̀ẹ̀sẹ̀ yẹn ó ń kó pamọ́ bí a ọmọ torí ìgbà torí àwọn wàkàlù mujibina gbólóhùn pé mujibina lọ́mọ ayé ìdá àrọ́dà rọ́jùlọ àyùjá ìdá fi sabilillah téèyàn bá fẹ́ ṣègbìyànjú sójú ọ̀nà ọlọ́run láti jagun sídìí ẹ̀sìn ọlọ́run yàtí shaytanu fayaqul èso ọ̀rọ̀ pé tó kòtàl wọ́n mà pa ọ́ wàtàmùtò ọkàn kú ni fàyùsbìhùl àwòládù dìyà ánìyàtàmà àwọn ọmọ ọkàn máa ráre wọn dùn mọ́ òrukàn ní o fàyàkọ̀ọ́d ánìlẹ̀ kòròj ìlú jihad yóò bá ní ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ìjókòó àlọ́ kan lè gbọ̀n yìí gbogbo tó bá jẹ́ ìgbìyànjú sí díẹ̀ sí ẹ̀ nílé kó dá sí. wàkàólù mùjìhílá ayé yashgulu al'ab antola bil'ilm bàbá àìrójú ọba kò ní lè wáyìmọ̀ wàsáàyè fi tahsili kò sì ní gbìyànjú láti lè jẹ́kọ̀wọ́ rẹ̀ ọ̀tẹ̀ ìmọ̀ wàhùdúrù mẹjàlísì yìí gbogbo àwọn àyè téèyàn ti máa lọ jókòó kẹ́kọ̀ọ́ ìmọ̀ kò ní lè lọ ọbẹ̀ wàkàrà àtúkùtùbì kò ní lè máa tọ́tí à ó lè lọ ilé kí ó sùn kò ní ráàyè mọ̀ ọjà ọmọ ni ẹ̀yọ́ mẹ́yìn ẹ̀yọ́ mẹ́yìn kí ni ká kò ní ráàyè yóò bá dalá ìmọ̀ kan. wàkàólù mùsínà ayé ìdá márùdọ̀ hazina tára ọmọ kan ọ̀bá yá ó rí pé ọ̀nà òdùgbàdùn tọ́mọ bá sì béèrè nǹkan kan láyà kúndúrò àlẹ́ ilẹ̀ ab tí bàbá ọba alágbára àti fọmọ hasin àlẹ́ ab inú bàbá bàjẹ́ wàyídà kábìrà wàyídà kábìrà tí òbí bá dàgbà wà á kọ àbá tí ọmọ tó wá ṣe bàbá ẹ̀ fàdálì kàlhùsùn dáìm èyí ò gan ni ìbànújẹ́ péré wọlé hamu láàzìm àti ìbànújẹ́ èyí tó lágbára láàzìm tó gbórin wàlẹ́sà mọ̀kṣọ́d ẹ má sì gbọ́ o kì í ṣe ń tá a gbà lérò tárìkù zawaj ní kò lóun fẹ́yàwó mọ́ o wàlẹ́ injab àbí kò wá nítọ̀ bó ṣe arí báyìí sìn ẹja fi gígún ọmọ o ò ní bímọ o kì í ṣe túmọ̀ ènìyàn o wàlẹ́ tárìbíyàtul awlad kì í ṣe ń tá à ń sọ ni pé kọ́ mọ́ ànáwó lórí àwọn ọmọ rẹ kọ́ mọ́ tọ́ ọmọ rẹ o wà minal ìṣègàlè máàhùn ká má jẹ́ kí àìrójú ó bá wa nítorí àwọn ọmọ nítorí dúkìá abẹ́lẹ̀ muharramat tí ó wàá fà wá lọ síbi àwọn kátó lọ ń ṣẹlẹ̀ o. amma fitnatul mal ṣùgbọ́n nípa ọ̀rọ̀ fitina tówó fayakulu alayhi salatu wassalam òjíṣẹ́ ọlọ́run ọba sọ pé inna likulli ummatin fitna wà fitnatu ummati almal gbogbo ìjọ pátápátá ló ní fìtínà wọn o fìtínà àjọ tèmi yìí owó ni o owó ni o ẹlòmíì máa ṣe nú ọ nú ọ báyìí tó bá dọ́wọ́ ẹ̀ta mọ́ṣáláṣí ọ̀dà fún nísìnyí o àfa àtẹ̀yìn rojú ẹ̀ ńlẹ̀ òṣòwò lọ́ọ̀rẹ́ ni o bó bá dé tán sìn imú máa sọ̀rọ̀ ẹ̀ nírí mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn yọ kú kò ṣe ra wọn ní mọ́ṣáláṣí torí ọ̀rọ̀ owó ọ̀rẹ́ méjì wọ́n dọ̀tọ̀ ara wọn nítorí ọ̀rọ̀ owó wàá kẹlẹ̀ obìnrin míì yọmọ máa fọkọ rẹ̀ lẹ̀ yóò lóun ọ̀fẹ́ mọ́ torí pé ti rí bàbá olówó hàrí fitna o kí ni ànábì gbà lérò pẹ̀lú pé fitna ànábì lè kó yẹ wá pé àlèhùnmọ̀ yìí ká má bẹ̀rù òṣì ọlọ́run ó kẹ́ mùsùlùmí àdéhùn látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run máa ń kẹ́ mùsùlùmí pàápàá jùlọ tọ́lọ́run bá rí pé kóun kẹ́yẹ yóò ṣe láǹfààní ṣùgbọ́n tánàbí lòun páyà lé wa lérí onáà ní tọ́lá bá dé kọ́mọ àgbẹ̀sílẹ̀ lọ́wọ́ yẹn lóbi jẹ́ pé àwọn àfáà ní retán ṣáájú wọn máa ń bẹ̀ lọ́hùn kọ́lọ́n kó ṣàánú àwọn o níbi ọ̀rọ̀ yóò gbẹ̀sìn o ẹlòmíín bẹ gbogbo tá a mọ̀mọ̀ nípa gbìyànjú níbi ẹ̀sìn kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ṣe wá sí máa lọ máa bọ̀ nígbà owó bá dé wà ní ìṣẹ̀lẹ̀ kan mọ́ bẹ́ẹ̀ bá dọ́dọ̀ rẹ̀ gan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gba kí ó lọ́dọ̀ rẹ̀ odidi ìjọ kan ẹ̀sìn wà lẹ́nu géètì ẹ fi lè fọ́ọ̀mù kẹ̀ tó rí yóò sì rẹ̀ wí tó bá fẹ́ kọ́yàn lẹ́kọ̀ọ́ ẹ̀kan lóṣù méjì ẹ̀ẹ́dẹ̀ máa jókòó síbi tó jìnnà so pẹ má dòrò pa so ọ̀pá ẹ̀ẹ̀kan láàrin oṣù méjì gbogbo ẹ̀kọ́ ẹ̀rẹ̀ ní fifteen minutes péré òun sì nígbà tó wù ó ti dé twenty four hours bẹ́ẹ̀ bá dọ́dọ̀ rẹ̀ bá ẹ̀kẹ́kọ̀ọ́ so tó wó bá dé kọ́lọ́nkọ́ wọlá tó bẹ̀rẹ̀ kó sàmù gbogbo wa lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn wọn ò ní í ṣe tí wọ́n ti tẹ́lẹ̀ náà ẹlòmíì ń bẹ ní tó ń ṣe tẹ́lẹ̀ yẹn kò ní ṣe má bẹ̀ tó tún ń ṣerú nǹkan míì ṣùgbọ́n ẹlòmíì ò tiẹ̀ ṣe kankan yóò kàn máa sùn gbogbo tẹ́ bá ti rí fisafisa ti ṣe orí owó ló kù kì í ṣe ojú ọ̀nà tọ́lọ́ ọmọ nasalu asalama walhirisu alalmal ashadu ifsadan lidin ojú kòkòrò owó ah, ó mọ̀ lágbára pọ̀ ní tí máa bẹ̀sìn jẹ́ o mina dhibi lẹ́dìí tasallatọ ala zaribati ghanami ó tètè ba ẹ̀sìn jẹ́ ju ìkookò tọrọ gìrì wọ agbo àwọn àgùntàn sẹ́wọ̀n pé tí kòkò bá wọ agbo àgùntàn àgùntàn tí ó lọ ìṣe kékeré bí ó ṣe ba agbo wọn jẹ́ ojú kòkòrò owó ọba ẹ̀sìn jẹ́ jù bẹ́ẹ̀ lọ. wàhádà máa nà kọ́wùlì nàbí sallallahu alayhi wa sallam èyí ni ìtumọ̀ ọ̀rọ̀ tánàbí sọ wípé máàdì ìbánijà ìhánì orísìlá fi ghanami bí afsadàlá min hirisil mari alalmali wa sharafil diẹ òjíṣẹ́ ọlọ́run ọba ní ìkookò méjì tẹ́bi ń pa tá a tú wọn sílẹ̀ sínú agbo ọ̀dọ́ àgùntàn a wọ́n mọ̀ bà nǹkan jẹ́ pọ̀ wọn ò bà nǹkan jẹ́ tó bí afsada wọn ò bà nǹkan jẹ́ tó min hirisil mari alalmali tó ojú kòkòrò ọmọnìyàn alalmal lérí owó washaraf àti lìdí nìyí bí àwọn nǹkan yìí ó ṣe bẹ ẹ̀sìn jẹ́ tó ìkookò tó wọ agbo àgùntàn kò lè bá nǹkan jẹ́ tó bẹ́ẹ̀ ẹlòmíì torí owó torí ipò torí ọlá ẹ̀sìn bọ́ ọmọ lọ́wọ́. ولذلك حث النبي صلى الله عليه وسلم ìdí ni tó jíṣẹ́ ọlọ́run fi ṣe wá lójú kòkòrò àlà akadil kìfàyà kí a máa mú íńtánẹ́ẹ̀tì èyí tó tó wa dúnà tàwàsóìn láì ṣe pé a kò lákòyàwọ́ hmm? pé kó máa pọ̀ sí i torí pé léyìí yushgilu an dhikrullah a máa kó ìròjú báyàn kúrò níbi ìrántí ọlọ́run faqala rasulullah sallallahu alayhi wa sallam ìṣọlọ́ wọn bá ní innama yakfik min jam'il mal ntó kílọ̀ fẹ́ kówó jọ fún ntó nídìí òjò kádìmù kó lọ́mọ ọ̀dọ̀ kan owó rẹ̀ wá pọ̀ àìrú ẹ̀rí o o sì gbọ́ ọmọ ọ̀dọ̀ tí ó mọ̀ ràn ọ́ lọ́wọ́ ọmọdé kàbọ̀n o sì ní nǹkan ọ̀gùn kan tó yẹ pé kì í ṣe torí fáàrí o kì í ṣẹ̀bi rè láì àyè máa fẹ́ lọ sí wáàsí àyè máa gbọ́ àkàlọ̀ sọ̀rọ̀ ọlọ́run kan àyè máa fẹ́ lọ ṣàtúnṣe láàrin àwọn ẹbí kan àyè máa fẹ́ gbéyàwó ẹ̀ kì í ṣẹ̀bi rè nǹkan àgùn téèyàn ó fi máa rí sí ọlọ́run jẹ́ òtítọ́. waqad tahaddada nàbí sallallahu alayhi wa sallam anábì sọ ọ̀rọ̀ líle fún àwọn wo almukthirin àwọn tí nǹkan díẹ̀ ò tó min jam'il amwal níbi kíkó owó jọ illa ahlu sadaqat àfẹn tó bá yẹ kó ń kówó jọ nítorí kó lè máa ná sójú ọ̀nà lọ àwọn yẹn nìkan ni wọ́n mórí bọ́ fakọ́ọ̀lù anábì ní wáìlù lilmukthirin egbe kó máa bá gbogbo àwọn nǹkan tí nǹkan díẹ̀ ò tó nínú dúkìá illa man qala bilmali akada wa akada wa akada wa akada anábì ní àfi ẹni tó bá yẹ pé nípa owó rẹ̀ àwọn nǹkan tó máa ń sọ rẹ̀ nǹkan tó máa ń sọ rẹ̀ nǹkan tó máa ń sọ rẹ̀ arba an yamini wa an shimali wa min qudami wa min warahi mẹ́rin níwájú lọ́tún lósì ìyẹn túmọ̀ sí pé ó ń ṣe sọ́dákọ̀ sọ́tún sósì síwájú sẹ́yìn nínú nǹkan tó lọ́wọ́ fún un bóun bá ń kówó jọ nítorí nǹkan báyẹn kò sí láì fi bẹ́ẹ̀ yàní fi àbùwá bi sọ́dákọ̀ ó ná owó yẹn sí ojú pọ̀nà ìtọrẹ àánú wa ojú olùbẹ̀rù àti àwọn ojú ọ̀nà dáadáa tó lòlù amẹ̀l nínú àwọn nǹkan tí ń kó ìrẹ̀wẹ̀sì àti lílẹ̀ bá ìgbàgbọ́ tó lòlù amẹ̀l ń di gbàǹdà wò èròǹgbà gúngàn then by tó bá tó twenty years nísìn ó ti yẹ kí n ti di president ó ti yẹ kí n ti kíníkà by five years ibi wà at least ó ti yẹ kí wọ́n ti máa lo mọ́tò mẹ́jọ ó ti yẹ tó lò ní amẹ́ ọlọ́run ní wallahu ta'ala dharihum ọlọ́run ní ilẹ̀ anábì fi wọ́n lẹ̀ ayé utrukuhum ya'kulu gé wọ́n máa jẹ wa yatamatta'u kán sì máa gbádùn wayuli ihimul amalu eh? endless hope eh? endless hope agbíyèlé èrò tí ò lópin ń dìgbà ń dàwó ń dàwó ọlọ́run ní èyí wọn ti kó àìrójú bá wọn fasọ́fà àlẹ́mùn wọ́n ń bọ̀ wá mọ̀ ẹlòmíì ń dìgbà ń dàwó ń dàwó wọn ṣe lè wọ́n ti tí n bá jálè papọ̀ mọ́ra wọn kò wá ní ráàyè tọ́lọ́run gbogbo táìmù rẹ ti bí sí i lérí jam'ul amwal wàkọ́lá ali radiyallahu anhu afáwọ̀ ali kọ́lọ́wọ́n bá kọ́ bá yọnu sí ọ ní inna akhwafa ma akhafu alaykum in tó tóbi jù nínú tó bani lẹ́rù jù tí mò ń bẹ̀rù lẹ́yìn lórí ittiba'ul hawa ìtẹ̀lẹ́fẹ̀ẹ́nu wàtúùlùl amal àti gúngùn èròǹgbà wàlhírísù ala àti ojú kòkòrò lórí kíkó ilé ayé lọ wàyàtàwálà mintulil amal àwọn nǹkan tí máa ń súyọ níbi kéèyàn ó máa lérò gúngùn pọ̀ jù alikasalu anitọ́a ìmọ̀ kó àìrójú báyàn láti máa ṣe tọ́lọ́nù wàtẹ̀swif wàjá fàámà ìtìbá ìlàwà inna akhwafa ma akhafu èyí tó bani lẹ́rù jùnú tí mò ń bẹ̀rù lẹ́yìn lórí ìtìbá olùhàwà òun náà ní títẹ̀lé fẹ́nu wàtólò amẹ́l àti èròǹgbà kéèyàn ó máa ní èrò gúngùn èròǹgbà fẹ́ tìbá fẹ́ dàwọ̀ fáwọn tìbá olùhàwà torí pé ìmọ̀ tẹ̀lé fẹ́nu fàyàsúdù anilhaq ìmọ̀ kọdí èèyàn kì í jẹ́ kéèyàn ó gba òdodo ni ọlọ́run wí ànábì wí ìfẹ́ inú èjì èèyàn ó gbà wàá máa kó olùlẹ̀ amẹ́l téèyàn bá ti jẹ́ ẹni tí máa ń lérò pọ̀ jù pé pé nípa fẹ́ dáwọ́ fayunsil àkhírà yóò jẹ́ èèyàn ó gbàgbé alikiyama ó tiẹ̀ ní ronú pé ọmọ nígbà kan nígbà kọ́ lè ti bí tán nígbà lọ kọ́ ti kíní nígbà kọ́ kíní kan nígbà kọ́ ó wà á ní ráàyè plan ni pé kí ni mo fẹ́ gbé pàdé Ọlọ́run subhanahu wa ta'ala lẹ́ẹ̀fì mọ́ rẹ lómi ti bá ń plan báyìí kódà ó lè má fi àyè àsìkò òrùn lẹ̀ bí ó ṣe plan wo bó ṣe fẹ́ lójúmọ́ rẹ̀ ọmọ ni yóò plan bó ṣe fẹ́ lo ọ̀sẹ̀ rẹ̀ kò ní í sí pé mo gbúdọ̀ ní time tí màá lọ máa gbọ́ dárùsù ló fi jẹ́ pé nínú àwọn nǹkan tí ń fi ìyà wá ńlẹ̀ Yorùbá ẹ̀rẹ̀ lómi àwọn olówó wa ẹ̀sìn eyé wọn torí pọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn alufáà tó ń pẹ̀lú àwọn aláàfáà tó máa kó sí báwọn yóò sì máa gbowó lọ́wọ́ wọn òun lọ́kàn wọn n ò ní sàlàyé àlámọ̀rẹ́ ẹ̀sìn fún wa àwọn náà ò sì ní jókòó ronú jọ kẹ́kọ̀ọ́ àwọn ṣe ń lo ọjọ́ àwọn bá ìbò làwọn ti lọ́ọ́ máa gbọ́rọ̀ lọ àbí àwọn mọ̀jálìsì wo ààyè ìjókòó ẹ̀kọ́ wo làwọn lọ máa jókòó sí ọ̀dọ̀ àwọn onímọ̀ ẹ̀sìn wo làwọn máa lọ táwọn ó máa lékún nínú àgbọ́yé ẹ̀sìn béèyàn ti fẹ́ pé náà ìsẹ̀mí èèyàn lójúmọ́ ni lọ́sẹ̀ ni táwọn èèyàn bá ti yọ kúrò ńbẹ̀ ìsẹ̀mí yẹn ò wúlò ṣẹ̀dú yẹn ò dáa ṣẹ̀dú orí ibu ni gbogbo ṣẹ̀dú yẹn látàárọ̀ dalẹ́ òfààyè tó kírun lẹ̀ òfààyè kó gbọ́rọ̀ ọlọ́ńlẹ̀ wọ́n bá ti sálámà mọ́tálásí kúrú ti sálọ̀ òkè magrebi púrú ó ti sálọ yóò wà lọ jókòó sí jọ́ngù kan yóò lọ mọ sàròyé nígbà bá tún gbọ́ pé wọ́n pè sáì yóò tún sáré wa láti kí yàrá sàmàlì sàmàlì fúrú yóò tún padà síbẹ̀ ọlọ́mọ lọ́jọ́ ó ti dàgó méjìlá kó tó lọ sùn ṣùgbọ́n bó ti dìde mọ́tálásí yẹn wọ́n ti ń ṣe dárúsù kò ní jókòó amal amal tulul amal ó ti jẹ́ kó gbàgbé alkiyama nínú àdánwò tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wàjá àfil athar a ẹ̀rí eléyìí nínú àwọn ọ̀rọ̀ tá a tọpa rẹ̀ lọ́dọ̀ àwọn ẹni rí ẹni arbaatun mina ṣàkọ nǹkan mẹ́ta kan mẹ́rin kan bẹ nínú àmì orí ibu ni ẹ̀ tó bá nílà ọlọ́run kò sọ wá ń bẹ̀ jùmúdù làáyínì kójú èèyàn ojú tó ojú ojú jùmúdù làáyín oná ẹ̀ lójú tí kìí dá mi fún ìbẹ̀rù ọlọ́run ṣẹ̀gbígbà mi èèyàn dúró omi ó sì máa já lójú èèyàn mi àbá ro títóbi ọlọ́run téèyàn bá ka alukur'an síbi ẹ̀rọ ọlọ́run àbí téèyàn bá ro àwọn nǹkan àìdáa téèyàn fà ìmọ̀ọ́kà ṣe omi ò máa já ẹ lójú ṣùgbọ́n ẹlòmíì ń bẹ ojú ti ó ti ó ti ó ti dógùn omi ò lè jáde ń bẹ fún bẹ̀rù ọlọ́run ìyẹn náà gbọ́n ní jùmọ́ọ̀dù láàyè kọ̀dé sọ́ra ti láàyè nù jà mí ó ti di bọ̀rọ̀ gidi tí ó tiẹ̀ lè nú àmì orí ibu ni ọlọ́run sọ wá ń bẹ̀ wà kọ́sùwàtò kọ́lbì àti kọ́kàn ó le kókóókó wà tó wòlò amẹ́l èrò gúngún tí kankan ò tiẹ̀ forí sọtọ lọ́hùn tẹ̀gbẹ́ bàmí yẹn máa ń pílánì gúngún náà tẹ́gbẹ́ gbogbo ẹ̀ náà tẹ̀sìn náà ni ó ń forí sọ ṣùgbọ́n ẹlòmíì gbogbo èrò rẹ̀ náà kò ibi títọ́ lọ́n lọ rè ibi tẹ́rù rẹ̀ lọ lélẹ̀ wàlhírìsù alẹ́ dùnìyà àti ìmọ̀ sojú kòkòrò lórí kíkó ayé jọ àmì orí ibú ni mẹ́rẹ̀ẹ̀rin náà kò sọ wá bẹ́ẹ̀. wàyàtàwọ́lẹ̀ min túlì amẹ́l ó tún máa ń súyọ níbi kí èrò gúngùn kọ́ wà fún ni alikásálù àni tọ́ra ní máa ń kó àìrojú báyàn òròjú nípa ṣíṣe tọ́lọ́hún wà tẹ̀síwìfù bí tàwọ̀bà a máa jẹ́ kéèyàn ó fi bá dọ́là mina sáwùfà sáwùfà àtúb sáwùfà àtúb wà rọ́gbàtù fi dúníà a sì máa jẹ́ kéèyàn máa sojú kòkòrò nípa ọ̀rọ̀ ilé ayé torí pé nǹkan tó máa lérò àwọn nǹkan tó ti há tó ti há ìjù ni ó máa rò ha ah, nìkan báyìí náà ṣe à ọyẹ kọ́ mo ti ṣe kínní báyìí nìkan ọyẹ kọ́ mo ti ṣe kínní ọyẹ ọ wàá lójú kòkòrò ilé ayé ṣáá kò ní ó rò wọ́wọ́ wa wà nìṣíyánu àkírọ̀ yóò sì gbàgbé alkiyama wàlkọ́sùwàtò bilqalbi ọkàn ó sì ṣe kínní o. yóò lé kọ̀kọ̀ọ̀kọ̀ lè anna riqatahu torí pé ntí rírọ̀ ọkàn wàsọ̀fà ahu ntí máa ń jẹ́ kí ọkàn èèyàn ó má innama yakọ̀ ubi tadhkiril maut téèyàn bá rántí ikú ẹ́ nígbà wọlé lálẹ́ tó wá bọ́ sọ rẹ tó fẹ́ sùn ó o pé ọlọ́run mo o àárọ̀ yìí èmi ni mo wọ sọ yìí nígbà mo tún sùn èmi ni mo tún bọ. níjọ́ kan ń bọ̀ ọ́ wọṣọ ìwọ kọ́lọ́kọ̀ wọ́n bọ̀ lọ́rùn rẹ̀ máa rántí èèyàn náà gbogbo ọjọ́ tó bá ti ń bọ̀ fúnra rẹ̀ ojú láàárọ̀ ọ̀ ń wẹ̀ fúnra rẹ̀ rántí ìjọ́ kan tó yẹ pé wọ́n wẹ̀ fún ọ ni osùmọ́yàwó rẹ̀ ọ̀wẹ̀ jánábà rántí ìjọ́ kan ń bọ̀ ẹ̀wẹ̀ jánábà wọ́n fún ọ ni gbogbo àwọn àmì yẹn ìlú òfin máa rántí kú lọ sí mọ́kúbárà lọ síbi tán sìnkú sí lọ́wọ́ àwọn tí wọ́n sì síbẹ̀ àwọn náà lólé ayé náà ṣe lọ àwọn náà lé bóun ṣe ń lé yìí ẹlòmíì lé ilé ó lé títí kọ̀ọ̀kan lé tó bá lè kíá ẹlòmíì lé ọkọ̀ ó lé títí kò ríra tó bá lè kíá ẹnu ẹnu wọn náà wà. so tẹ̀kír ìnáma yakọ̀ òbí tẹ̀kír mọ́ọ̀d ìmọ̀ tí máa jẹ́ kẹ́mi èèyàn rọ̀ tí máa jẹ́ kẹ́mi èèyàn má òun náà ní kéèyàn ọmọ ara kú wàlùkọ́bù sì máa rántí nínú sàárè débù wọ̀dẹ̀kan ló wà ń bẹ̀ wàtàwá wàlùkọ́bù kéèyàn ọmọ ara ti ẹ̀san tó ń bẹ fún ẹni tó bá ṣiṣẹ́ rí kí dáadáa lè mọ wùyàn ṣe ah bí ẹ̀ bá yẹn fìlà méjì ládàá tí ó gbà dé ìdíṣẹ́ lọ́yàn bí ẹ̀ bá gba àwẹ̀jọ tọ́sídẹ̀ẹ́ ọ̀la ayọ́mọlá khamis bí ẹ̀ bá gba àwẹ̀jọ tọ́sídẹ̀ẹ́ ládàá bẹ́ẹ̀ yẹn àgbà. wọ̀lẹ̀ ikọ́ kéèyàn ọmọ rántí ìyà tí ń bẹ níbi ẹni tó bá ṣẹlọ̀ ìyanu sàárè ìyájọ́ bí akíyàmà wà níṣì máa ń jẹ́ kọ́kẹ́ èèyàn ó má kàmá qala ta'ala ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitani rajim fatala alayhimul amad ọlọ́run ní ọjọ́ pípẹ́ ṣe bóun lóore kọjá lórí wọn faqasat qulubuhum ọkàn wọn bá wà lè kókókó. wàkìlá àwọn ọ̀jọ̀gbọ́n ti ẹ̀ sọ man qasara amaluhu ẹni tí ń di gbáǹdàwó rẹ̀ tó bá mọ níwọ̀n qalla hammuhu ìbànújẹ́ rẹ̀ ó mọ níwọ̀n. و wàtànáwọrọ kọlùbùhù igbá àyà rẹ̀ ó sì kú ọkàn rẹ̀ ó kún fún mọ́lẹ̀ lẹ́ànáwó torí pé idà stahdọ̀rọ̀ mọ́t ìṣtáàdà ìtọ̀à gbogbo ìgbà tó bá ti ń rántí ikú yóò tètè mọ̀ ṣiṣẹ́ dáadáa tẹ́lẹ̀ mi bá rántí ikú ẹ̀rọ ọmọ bá ní ṣùgbọ́n àwọn olùbẹ̀rẹ̀ tó bá ti rántí ikú wọ́n bẹ̀rẹ̀ sí ni máa ṣe ọlọ́rin wọ́n máa lékún ní iṣẹ́ dáadáa. wa min asbaabi du'afi al-iman wa qaswati al-qalb nínú àmì ntí máa ń jẹ́ kí ìmánì ó lẹ tọkàn èèyàn sì máa fi tọkàn máa fi le kokoko al-ifratu fil kéèyàn ó máa ṣàṣejù níbi nǹkan jíjẹ pẹ̀lú mi bá ti rí oúnjẹ gbogbo ẹ̀ tán oúnjẹ tí ó gbé kalẹ̀ ó tún gbé kínní kan sẹ́gbẹ̀ ó tún gbé kínní kan bá a ṣe máa ń jẹ ní London lè wọ́n ṣe ń gbé kínní kan ha wákàtí mi ò lọ fẹ́ fi jẹun odi wákàtí méjì ó sì ń bẹ lórí oúnjẹ ẹni tó fẹ́ ṣe nǹkan gidi ti ṣe ó ti lọ oúnjẹ èyí tí ó tí ó ṣe ara wa láǹfààní yẹkfínà mi nà tọ́ a ó ti tó fún wa oúnjẹ mi ń bẹ tó o bá jẹ gan yóò kó bá ẹ̀sìn rẹ yóò sì tún kó bá àlàáfíà ara rẹ. gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ táwọn èèyàn ń jẹ tán ń pè lóúnjẹ ìgbádùn yẹn poison ni ẹlòmíì jẹ òróró jẹ òróró jẹ òróró fat cholesterol ó ti kó sí gbogbo ara rẹ̀ ẹ ẹni pé ha Mr Big làwọn ná kò sí gbádùn ń bẹ ọ̀ ń parẹ́ díẹ̀díẹ̀ ni ewúro ń bẹ ń bẹ ń jẹ́ wọ́n gbó fún ọ kó o mú kó o fi ewúro èyí tó o bá gbó nǹkan fi bọ́ ọ̀rọ̀ fọ ẹ̀gúsí. E ẹ̀yin olóore ju tọ́ lọ nínú istabik lọ àwa mu coca cola ọ̀n dà á yà inna lillahi wa inna ilaihi raji'un àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin ojú ẹ̀ tún sẹ́pẹ́rẹ́ ẹlòmíì yóò dùn fẹ́ gbádùn kí ni yóò fi gbádùn ọlọ́ra ọtí gúdà òun gbádùn ó ń para rẹ̀ ẹlòmíì òun fẹ́ gbádùn lẹ́yìn kí ni ọlọ́ra pálí sìgá mẹ́ta òun fẹ́ gbádùn ẹ̀dá kò sí gbádùn yìí tẹ́lẹ̀mí bá jí láàárọ̀ yóò kọ́ lọ ilé olówó gbóró àwọn kan wà nínú ọ̀rọ̀ àbáyé torí wọ́n ti mọ̀ kó lò sí wọn ò ní rówó ra ìgò ńlá wọn ti mọ̀ pé àwọn olùsí náà káwọn náà ò lè máa rí mu wọn bí pẹlẹbẹ pẹlẹbẹ báyìí láti ti jà báyìí ó ti dà àtọkùnrin àtobìnrin inna lillahi wa inna ilaihi raji'un. kí ni ń bẹ níbi ntọ́ jẹ tó dijú mọ́rí ntọ́ mu tó ti kọ́ da náà nìyẹn ẹnìkan máa ń lá oyin kó di júmọ́ rí ẹnìkan kọ́ lá oyin rí kọ́ wá ní ah nǹkan ní í ṣe òun nígbà òmò gógóró tó wà ń gbọ́n rí ṣé wọ́n rí bọ̀ lẹ́nu ni al-ifratu fil akli kéèyàn ó máa tayọ àlà níbi ọ̀rọ̀ oúnjẹ tó ń jẹ́ bá ti délẹ̀ ọ̀tán ẹlòmíì lè lo two hours lórí ọ̀rọ̀ oúnjẹ ilé ìlà àkọ́fì síwájú àkọ́fì ilé ìṣe kìnìkan refreshment àkọ́sí ilé kìnìkan gbogbo àsìkò yẹn àsìkò ti lọ tán àwọn sálàf oúnjẹ tí wọ́n jẹ tí wọ́n kàn sáré jẹ tí wọ́n tí ó ṣe onú láǹfààní ta oúnjẹ míì ń bẹ tó o bá jẹ odidi ọ̀sẹ̀ kan o lè mọ́ bàjẹ́ mọ́ àmọ́dá sí wọn bá a ṣe ìsótúndé àwọn alátúnjá wọ́n tún fẹ́ sálámù ọdún tuntun ìsótúndé kò bàjẹ́ mọ́ àmọ́ nítorí nǹkan tí ń jẹ torí ti ń jẹ ó lè sàwọn alálẹ̀ kó tó fọ ẹsẹ̀ yóò ti ti bẹ̀rẹ̀ ní akílódé ah, ní ìfà ọlọ́run ọ̀sà ẹ wá lọ yàgbẹ́ nítorí wàá tún ìyíntọ́ jẹ òun ló kó bàbá kò bá jẹ̀ mọ́ àmọ́ mọ́sálásí yọ wàá mọ sọ àsìkò tó fẹ́ sì kà mọ́ àsìkò yẹn ni ó sàlùwà láti eré báyìí sáré bá ti tó fẹ́ sálámà báyìí ó dùdú tó ẹ̀rì tí ó pòṣe so al ifrọ́tù fil akli kéèyàn ó máa ṣàṣejù níbi nǹkan jíjẹ oúnjẹ ṣáá gbogbo ẹ̀ náà ní jíjẹ ṣáá kì í gbààwẹ̀ kankan láàrin ọ̀sẹ̀ ẹlòmíì torí àwọn oúnjẹ àwùfù tí ó yọ ní ìjọba ah ó lè bá lọ gbààwẹ̀ ọjọ́ monday ní akẹ́kọ̀ọ́ kan lè lọ yọ akẹ́kọ̀ọ́ kan lè lọ yọ níjọ ọjọ́ àlàmísì nísìn olùyẹ̀ tó lọ gbà kò tí ì yọ o bẹ̀tí ó sì dà níyẹn yòóyìn tí òjò gbààwẹ̀ nìyẹn wà náà ọ̀pọ̀lọpọ̀ oorun àti bọ́ọ̀lù látẹ̀yìn ṣáyè báyìí wọ́n ó jí kásùn báyìí wasahar àìsùn lérí tí ò wúlò máa ń wo bọ́ọ̀lù sahar kéèyàn máa ṣàìsùn lórí nǹkan tí ò wúlò nínú tí máa dín gbàgbọ́ èèyàn ọkùnrin tí sì máa jẹ́ kọ́kẹ́yìn ò lè wọ́n lè máa ṣàìsùn bóyá wọ́n wo bọ́ọ̀lù wọ́n ń ágíù wọ́n ń wo fíìmù wàlìkàlẹ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ kótókótókótókótó wàlúkàlùpọ̀ kéèyàn ó máa fara ru àwọn èèyàn tí ò wúlò pọ̀ bá rí ẹ̀ ní ti ṣe lọ́ọ̀bì kan gbogbo òlú ló lọ́rẹ̀ẹ́ sí ìrànlẹ́ mi bó ni mo ń bọ̀ wá bọ́ sí fàájì lọ́la o ṣe bọ́ wá lánàá náà ẹ àwọn tó ń bọ̀ lẹ́yìn náà ẹ̀yin ò níṣẹ́ ni ọ wà lọ jókòó tì ní ṣọ́ọ̀bù rẹ̀ ojú ẹ̀ ní òtí máa ṣe ọ̀rẹ́ mi mọ̀ ń bọ̀ sáré dá ìgbẹ́fẹ́ tajà yìí lóhùn yóò ní àárín òwúṣẹ́ kankan tèmi ọlọ́jókòó kábẹ́ òun tajà tiẹ̀ òun ṣe ntọ́ bẹ́ẹ̀ ṣe ntí wọ́ bẹ́ẹ̀ ṣe náà bẹ́ẹ̀ lẹ̀ o ọlọ́nanu kábẹ́ ẹ́ ọlọ́n ṣe fàájì irú fàájì wo ló ń ṣe wà tó ní tó yẹ kó ṣe. fakẹ́sìrẹ́tùl akli ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tùbálẹ̀dọ̀ zehen a máa jẹ́ kí ọpọlọ kókó rẹ̀ tẹ̀ wàtúfìkìlù ìbàdàn a sì máa jẹ́ kára ẹni ó wúwo àǹtọ́ àti rahman gbogbo bàtà bá ti pè ọ́ sídìí kọ́ tẹ̀ láṣẹ ọlọ́run ọba ọba oníkẹ́ yóò lé lára ẹ̀ nígbà tó ti ó ti jẹun jù àti lérúkú di wàhálà ọba jókòó kalẹ̀ báyìí oorun ni ó ti sùn lọ. wàtúgàdì mọ̀járì ṣaitan fil insan ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ a máa fún àwọn ojúpọ̀nà tẹ̀sùn máa ń tọ̀ lára èèyàn a máa fún lókun ẹrẹ lómi rẹ ẹ fi ilẹ̀ ó yóò ní èbó yóò ní ó ń gọ̀kadà ó dáwọ́ lẹ̀ ó yóò ní wà ń gọ̀kadà wà á ṣẹ̀ṣẹ̀ bí ẹsẹ̀ bí labalábá ṣé ẹni tẹ́bi ń pa ó lè ṣẹ́yìn ó yó ó yó ni àbẹ wa lọ kó kinní kan bíi bíi táyà ṣẹ̀ṣẹ̀ wà ń sáré kiri ojú títí ó yó ni ṣé ẹni tẹ́bi bá ń pa ó lè ṣẹ́yìn so torí pé téèyàn bá ti yójú yóò bá ní ikú ìpani. E ayo ayo ni pààyàn tó ti yé ayo o ti jẹ o ti jẹun o ti yó ẹ̀rọ akọ́kọ́ àwọn kan ẹni tó bá ẹni tó yìí ń pa ṣé wọ́n jà oyó náà ni lójú ọ̀fà owó gbogbo àwọn nǹkan yẹn ayójú oúnjẹ àjẹjù yìí máa ń fún àwọn ojúpọ̀nà tẹ̀sù tí máa ń penetrate tó máa ń gbà lára ó máa ń fún lókun sí i ló fi jẹ́ pé téèyàn bá fẹ́ dí ọ̀nà yẹn ìwọ gbà wẹ̀ ó rí pé wọn náà rí bára rẹ ó ṣe rí àti yapa àṣẹ ọlọ́run ara rẹ ò ní fẹ́ ṣe àbí ẹ̀kọ́ ni torí pé yóò di yasudu majari shaitan wàkàmà qil wọ́n ti sọ wípé man akala kathiran ẹni bá jẹun pọ̀ shariba kathiran yóò mú mi pọ̀ fanama kathiran ẹni tó ti jẹun tó mú mú pọ̀ yóò sùn pọ̀ wa khasira ajran kabira kalimatun ma'thura gbólóhùn tí èèyàn máa ń mú sórí ni man akala kathiran shariba kathiran fanama kathiran wa khasira ajran ẹni bá jẹun pọ̀ yóò mú mi pọ̀ yóò sùn pọ̀ yóò sì pàdánù àwọn ẹ̀san tó pọ̀ yà á lọ kọ́sẹ́ gbẹ̀bẹ́ dì fal ifratu fil kalam asọ̀jù níbi ọ̀rọ̀ yóksìl kọlba ó máa ń jẹ́ kọ́kàn ó le wàlìfúrọ́tù fi mùkàlátọ̀tì nọ́ọ̀sì àṣejù níbi ìmọ̀ fararo àwọn èèyàn jù wọ́ sáníjọ́ kan tí wọ́n bí sí ǹjẹ́ ìwà ni mo lọ bẹ́ẹ̀ bí sí àwọn ìgbẹ́ bá ṣe tán náà ẹ̀jẹ̀ ìjókòó kalẹ̀ tí wò ní tó fẹ́ ṣe ni àṣejù níbi ìmọ̀ fararo àwọn ènìyàn tahulu bayna al ó máa ń kọ́ di ọmọ ènìyàn wa muhasabati nafsi ó sì máa ń kọdí níbi láàrin òun àti kéèyàn ó tiẹ̀ mọ gbìdánwò ẹ̀mí èèyàn ẹni tí bá máa ń fara rọ ó yẹ náà ní táìmù kan tó dá dúró tó bí sí fi yóò nílé o tiẹ̀ dá wà nìkan kó o ronú nípa bọ́rọ̀ ilé ayé rẹ̀ ṣe ń lọ irọ́ máa kò ní lè dájú kó kó ronú gbà bó lọ́rọ̀ àlámọ̀rí yìí ṣe ń lọ báyìí. wà kẹ́sìrà tó dọ́hìk ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rín tẹ́kìdì alàmádàtì harat fìlkọ́lù ó máa ń pa irinṣẹ́ ìṣẹ̀mí nínú ọkàn nínú ẹ̀mí ni fayamut ọkàn rẹ̀ ó kù ẹ̀rín ni sáá kákákáká anabi sallallahu alayhi wa sallam tánà ìbá fẹ́ ẹ̀rín anabi tabasum ni anabi ó rẹ́rìn músẹ́ tabasum sọlẹ mi máa rìn áá áá mo gbá tébù áá mo gbá giri lórí ẹ̀rín tó yẹn ti ní nǹkan mìíràn nìyẹn kọlọ̀ kó sọ wọn bẹ́ẹ̀ o. yakulu alayhi salatu wa salam fi hadith sahih òjíṣẹ́ ọlọ́run bá ní tukfiru dhahik ẹ má máa rẹ́rìn-ín pọ̀ fa inna kathrata dhahik torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rín tòmẹ́tò lọ́kọ̀lì ó máa ń pa ọkàn o níbi tó wá burú délé ni àwọn èèyàn ti ti kó àṣà kan dé sìn wọ́n lọ wọ́n fẹ́ lọ́mọ rẹ́rìn wọ́n ò tún fowó wọlé ẹnìkan wà á dín náà dín náà yóò máa sọ̀sọ́ kú sọ́ọ́ gbogbo ẹ̀ àmọ́ ẹ̀rìn àti bàbá àti ìyá àtọmọ níbo ẹ̀ ń lọ àfẹ́ lọ rẹ̀ rẹ̀ wọ́lá mùsíbà wọ́n máa sọ ìlú tẹlifíṣàn àwọn èèyàn lọ hòtẹ́ẹ̀lì wọ́n fowó wọlé wọ́n wá gbé wèrè kan wá ni wọ́n máa parọ́ ànábì ní wẹ́ẹ̀lùn lè lẹ́dì lè lẹ́dì yẹ́kìdìbò lè yúdi hikanas ànábì ní ègbé kó máa bẹ́ ẹni tó ń parọ́ torí pé fẹ́ pa àwọn èèyàn lẹ́rìn ègbé ọ̀rọ̀ àdìsí yẹn ṣẹ lórí àwọn èèyàn irọ́ náà mọ̀ pa máa sọ pidgin english kan máa sọ rádaràda èyí tí wọ́n á ń sọ nǹkan ọ̀pààyàn lẹ́rìn ẹ̀rọ àrùn kálukọ́ wà sí òkè wọ́n máa rẹ́rìn máa rẹ́rìn so anamsala asala òdìlé nígbà tẹ́ pé èṣù náà ló ń control gbèsè ayé wọn èṣù ti mọ tí wọ́n ó ṣe tọ́lọ̀ wọn fi bínú sí wọn tẹ́mi wọn ó fi kú ìyẹn ni ó introduce sí wọn kò sí sọ pé kán lọ́mọ gbọ́ wá sí wá sí gan ọ̀fẹ́ ni èèyàn lọ gbọ́ àwọn èèyàn ò sì ní lọ ẹ̀rín tí ò ní ládá tí ò ní kan àwọn èèyàn sanwó ribiribi kan tó lọ́mọ rẹ̀ nìkan tó lọ́mọ gbé ẹ̀ṣẹ̀ ẹ wo bí ṣe tán ń sọ ìgbésí ayé àwọn yẹn dá ọlọ́run àdúpẹ́ lọ́dọ̀ rẹ o. wakadhalika alwaktu lẹ́dí láyàmúlá òbítọ́ àti láì tààlà bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀yàn bá ń lo àwọn àsìkò èèyàn kan tó o bá kíìpù ara rẹ bísì nínú àwọn àsìkò yẹn pẹ̀lú ìmọ̀ fi ṣe tọ́lọ́n yantajú kọ́lìbàn sọ́lídà ntí nǹkan yìí ó bí ni pé ọkàn èèyàn ó kàn lé kokoko ni látàǹfà òfin ìzàwájúrò alukur'an àwọn ìjágbe mọ́ alukur'an kò ní í ṣe ọkàn yẹn láǹfààní wàlà mawa'idul iman àwọn wáàsí iman kankan kò ní wúlò fẹ́mi yẹn lẹ́ẹ̀fì rẹ lómi kéèyàn máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nígbà tó jí láàárọ̀ ó kásùnbà ìgbò tán ó àdùkárì ó àdùkárì tán ó ṣe tìláwàtò alukur'an ó ka alukur'an ń gbọ́ ṣe yín tán ọ̀bọ sí di ẹ̀kọ́ ẹ̀sìn kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kullu harf laka alayhi ashru ẹ́ laka fi kulli harfi ashara lórí aráàfi kọ̀ọ̀kan ládàá mẹ́wàá ọwá tìláwà Qur'an lẹ́yìn yìí ọlọ́jẹun kó lè láǹfààní àti lè ṣẹ̀sìn òun kẹ́kọ̀ọ́ ẹ̀sìn o tún ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn o tún dùrọ̀lẹ́ o tún bọ́ sídìí ẹ̀kọ́ ẹ̀sìn o tún kúrò níbẹ̀ lọ́tún wà mọ́sálásí láàrin mọ́gíríbì àti sẹ́ o tún jókòó gbẹ́kọ̀ọ́ ẹ̀sìn kó o tún tó sùn o tún ṣe àdìkárò o tún ké Kùránì o tún sùn lẹ́ni tó tún láníyàn pé inshallah tó bá tún dòrò màá jiyàn náà fílà alhamdulillah torí pé bí wọ́n ṣe lò yẹn lomi ò rí tiẹ̀ lò bẹ́ẹ̀ kò rí irun kí lẹ́nu kò rí irun kí gbogbo ìyapa àṣẹ Ọlọ́run ló ṣe lẹ́nu ó mutí ó ṣe zina ó parọ́ ó lu jìbìtì bí ṣe ń lu gbèsè ayé ẹ̀ lójoojúmọ́ ni ìwọ tọ́lọ́wọ́n bá tọ́bọ̀ tó tiẹ̀ bó ṣe tó yìí kéèyàn máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kéèyàn ṣe appreciate ẹ̀ má rò wípé yà ń jẹ o torí pé ẹlòmíì ó máa wò pé yà ń jẹ wọ bó ṣe ń lo tiẹ̀ o ah in fact ó lélẹ̀ ni o àwọn ń gbádùn o ṣètọ́nù ó máa dínwó orí sí ní tó dáa bẹ́ẹ̀ sì ni orí ibú nìyẹn so ìwọ tọ́lọ́run tó tiẹ̀ tó dáa báyìí máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kó o sì jó dùn kó dùn mọ́ nú bó o ṣe ń lòun gbogbo náà àdáwò tí máa ń ṣe ẹlòmíì náà ọkàn bára ẹ̀ níbi dáadáa ni dáadáa yẹn ò wú ó bára ẹ̀ ń bẹ̀ ni kì í ṣe pé nífẹ̀ẹ́ nǹkan yẹn irú ẹni ò lè gba dáadáa o ṣùgbọ́n ẹni tó yẹ pé ó ń ṣe dáadáa dáadáa yẹn náà wù inú rẹ̀ tó ń dùn sí ti ń ṣe yẹn láwo ẹ̀ǹdàlọ́ọ̀hí ajurun àwọn. wa asbaabu du'af al-iman kathira àwọn tí máa ń ṣokùnfà lílẹ̀ ìgbàgbọ́ mọ̀ pọ̀ lẹ́sàbìlì wòsì hasùrù ha kò rọrùn fún wa o ká ṣe àkàkàkàkàyè hasùrù ṣẹ́yìn ká sọ ibi tó mọ ibi tó dé kò rọrùn fún wa ṣùgbọ́n lákìn yomkinu an yustarshad bima dukira ala alama lam yudkar minha ó rọrùn fún wa o ká tara èyí tá a dá kọ rẹ̀ yìí ká mọ̀nà ká tibẹ̀ mọ àwọn èyí tá a sọ wàlẹ̀ ákìl torípé ẹni tó bá nílẹ̀ àkàyè yóò dèrè kò dáàlì kàmì nọ́ọ̀sì òun fúnra rẹ̀ náà mọ̀ tá bá ti fún ọ ní díẹ̀ ó fi díẹ̀ yẹn mọ èyí tó pọ̀ nas'alullaha an yutahhira qulubana wa yaqina wa yaqina sharra anfusina abẹ́rẹ́ wọn bá ti ọlá rẹ̀ ga o kó fọ ẹ̀mí wa mọ́ wa an yaqina sharra anfusina kó sì ṣọ́ wa níbi aburú ẹ̀mí wa innahu wala dhalika laqadir wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa alihi wa sallam subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk